من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم والأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم أيتي أسمى برا أصرى من خطبة واتيوني òun náà ni hadith tí abdullahi bin abbas radiyallahu anhu tó gbà wá láti ọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí al-imam al-bukhari rahimahullahu ta'ala àti àwọn míì bí wọ́n ṣe kọ́ kalẹ̀ nínú kíra wọn abdullahi bin abbas رضي الله عنهما قل يا محمد صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن قال إنك تقدم على قوم من أهل الكتاب فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله أنا محمد صلى الله عليه وسلم nígbà tí ó rán Mu'adh ọmọ Jabal lọ sí ìlú Yemen Abdullahi bin Abbas ó ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún Mu'adh ìpè innaka taqdamu ala qawmin min ahli kitab àwọn tó fẹ́ lọ bá àwọn èèyàn kan nínú àwọn tó ṣe wípé ọlọ́wọ́n ọba fún ní kíra ni tàbí ọlọ́wọ́n bá rán àwọn òjíṣẹ́ sí wọn kí àwọn òjíṣẹ́ yìí tí wọ́n dẹ̀ mú kíra wá ànábì Musa alayhi salatu wassalam ọlọ́wọ́n bá rán sí àwọn Banu Isra'il bákan náà ànábì Isa alayhi salatu bá rán sí àwọn Banu Isra'il ìlú tó ṣe pé àwọn Yahudi wọ́n pọ̀ níbẹ̀ ni until later tó ṣe pé Islam padà rinlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan nú àwọn Nasara wọ́n bẹ ní ìlú yẹbẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam a máa àwọn pàábé rẹ̀ a wọn jáde wípé kí wọ́n sí àtàwọ̀ṣe yìí ìgbà tí yóò rán Mu'az bin Jabal nítorí sọ fún òun náà ní pé innaka àwọn tó fẹ́ bá àwọn èèyàn kan nú àwọn tó ṣe wípé ọlọ́run ọba fún ní kíra ni fàlíyàpò awọ̀lẹ̀ náà tẹ̀lé ogun ní ìlànà nǹkan àkọ́kọ́ tó pè òun náà ní wípé kán mú Allah subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo nínú ẹgbà wa ní fàlíyàkùn awọlà náà tẹ̀lé owó eléyìí nǹkan àkọ́kọ́ tó wà tó wọ́n sí òun náà ní àyà àbùdùlá ìpè kí wọ́n sí Allah subhanahu wa torí pé gbólóhùn àtẹ̀wọ̀sí yìí gbólóhùn ìbádàtúlá gbólóhùn ìmán gbólóhùn tẹ̀kọ̀ọ́lá gbogbo àwọn gbólóhùn tí a lò sí Islam gbogbo ẹ̀ ni wọ́n wọnú ara wọn tó ṣe pé tá a bá bẹ̀rẹ̀ sí fọ́ ibi tẹ bá fi ń di fáìn eléyìí àwọn kan ní ìtẹ fi ń di fáìn eléyìí tẹ fi ń ṣàlàyé tẹ́lẹ̀ jẹ́ ẹ máa rí eléyìí náà nú ẹ. sọ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wípé nǹkan àkọ́kọ́ tí wàá tó wọn sí jẹ́ kó jẹ́ tawhidullah kí ni túmọ̀ at-tawhid àwọn àpá wọn ti ṣàlàyé fún wa ní àtọ̀kúnsọ ṣùgbọ́n nǹkan tí a máa bára wa sọ òun náà lè léyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ṣe jáde láyé ọ̀rọ̀ tawhid òun náà ló ń sọ fún àwọn èèyàn rẹ̀ òun náà ló sọ fún àwọn sahaba rẹ̀ wà nílá àlejò sọlọ́ fi jẹ́ wípé gbogbo àbá tó bá fẹ́ ṣe wá sí ó gbọ́rọ̀ rìn ní ìlànà àwọn ẹni ọlọ́wọ́n ọba ó gbọ́rọ̀ rìn ní ìlànà àwọn sàhábà tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ti fún wá sí òun náà ní pé ìpèpè síbi tawhidullah ìmú ọlọ́wọ́n ọba ní wáhìí ọ̀kan ṣoṣo torí pé eléyìí ọlọ́wọ́n bá torí ẹ̀ dá wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala qul wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìdáhùn àlùjẹ̀nú àti àwọn èèyàn bí ó bá ń ṣe torí kálíbà ṣe ìbáadà fún èmi Allah subhanahu wa ta'ala ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allah wa razzaq dhul quwwati al-matin ọlọ́run ló mú òfẹ́ òun orúkọ lọ́dọ̀ wọn arísìkí ká òun orúkọ lọ́dọ̀ wọn oúnjẹ ẹ̀ka inna Allah wa razzaq ọlọ́run ọba ní ar-razzaq ọba tó ṣe pé ó ń ṣe arísìkí dhul ọba alágbára al ọba tí ó yí tó dé ògóngóró bí ògóngóró yí rẹ̀ téèyàn kan ò lè rọ́lù náà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa ìpé nǹkan àkọ́kọ́ tó pé wọn sí òun náà ni ìpé kíni kí wọ́n mú allah subhanahu wa ta'ala ní ọ̀kẹ́ ṣoṣo àwọn afọ́wọn a máa ṣàlàyé fún wa ìpé ta bá ń sọ̀rọ̀ nípa tawhidullah òun ká ṣàálẹ́sà ká dáyàrí ya tọ́sọ̀lẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ títí ọlọ́run ọba nìkan nínú rububiyya nípa pé ká gbà pé òun ni ó dá wa òun ló ń ṣe jẹmu fún wa òun ló ń darí ayé òun ló ní ẹ̀mí wa òun náà ni ó gbẹ̀mí wa nígbà tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti gbà agbọ́dọ̀ gbà pé ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo níbi eléyìí kò sẹ́ni tí ó jẹ́ ẹni tó ń bá dù kò sẹ́yìn kan tó ṣe wípé ó jẹ́ ni tí ó jẹ́ akẹgbẹ́ ọlọ́wọ́ ọba níbi eléyìí ìjẹni tó ṣe wípé òun náà ló ń ṣe jẹ ẹ̀mú fún wa ìjẹni tó ní ẹ̀mí wa ìjẹni tí ó gbẹ ẹ̀mí wa ìjẹni tí ó gbé wa dìde agbọ̀rọ̀ gbé léyìí agbọ̀rọ̀ ní lẹ́mi pé iye kankan àlùjànnú kan ẹranko kan igi kan omi kan ó lè ṣe léyìí fún wa Allah nìkan ló lè ṣe òun nìkan ló dá wa òun nìkan ló ní gbogbo ń tá ń jẹ tá ń mú kò sẹ́ni tó ní òun náà lọ́ba tó ṣe ikó ní ẹ̀mí wa lọ́wọ́ òun lọ́ba tí ó gbẹ̀mí wa nígbà tó bá ń bẹ ní èròǹgbà ẹ̀ láti gbà báwọn kan pété pèrò pé àwọn fẹ́ mú wa kúrò lórílẹ̀ tí ó bá sí nú èròǹgbà ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala wọn à lè rí ṣe bẹ́ẹ̀ ni táwọn kan bá ní lágbájá àárẹ̀ tó ṣe ẹ̀yìn àgbogbo ń ta lè sà làásà nípa o ní kúrò láyé ń bí tó bá ń bẹ ní èròǹgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe ni yóò kú ẹ lórí ilẹ̀ ayé kò sí ẹni tí ó lè dá dúró òun náà lọ́ba tí ó gbogbo wá dìde eléyìí agbọ̀rọ̀ gbà pé kí ni allah subhanahu wa ta'ala yàtọ̀sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun nìkan ló dá ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí eléyìí ni wọ́n ń pè ní tawhidu rububiyya yàní ká mú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo nípa gbogbo àwọn kàtàkàkalẹ̀ yìí eléyìí tá a sọ yìí àwọn kèfèrí Mẹ́kà wọ́n ní àwọn nǹkan wọ̀nyí lára délẹ́wù kan wọ́n kàn ní débi tí ó lámì tó ṣe pé yóò ní effect níbi àwọn nǹkan tó ṣe yí pé yẹ kó ní effect lára ẹ̀ ṣùgbọ́n tẹ bá bèèrè lọ́wọ́ ẹni tó jẹ́ kèfèrí Mẹ́kà nígbà yẹn ìpẹta ló dẹ yóò ní Allah eléyìí nóun min tawhid rububiyya lára tawhid rububiyya lélẹ́yìí ọlọ́ọ̀bá ní wala in sa'altahum man khalaqahum tó bá bèèrè lọ́wọ́ wọn ìrẹ́ Muhammad mi ولئن سألته من خلق السماوات والأرض وسخر الشمس والقمر توابي لونوا إفتاين تدى سماتي تتي أورون لوري با بكنا أتي أشفا لوري با فوا اللهم بني يقولون الله واني الله nínú àyà mi قل من يرزقكم من السماء والأرض sọ fún wọn pẹ́ta lẹ́ni tó ń ṣe jẹmu fún yín èyí tó ń wá látòkè ní àti èyí tó ń wá láti núlẹ̀ amma yamliku sama wal abasar etí tẹ́ẹ̀fín gbọ́rọ̀ ta ló ní ojú tẹ́ẹ̀fín rí na ta ló ní bákaná wa man yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy tàlẹ́ni tó mú òkú jáde láti inú alàyè tó mú alàyè jáde láti inú òkú wa man yudabbirul wani Allah ni fọkún afẹ́lá tẹ̀kù ọlọ́run ni wá sọ fún wọn tó bá béèrè gbogbo béèrè yìí lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ acknowledge pé Allah ni wọ́n sọ fún wọn pé afẹ́lá tẹ̀kù plétẹ̀ wà páyà ọlọ́run Ee, páyọ̀ ọlọ́run ọba tẹ́ wá Allah subhanahu wa ta'ala kí ni nǹkan tí ọba gbàlérò ń bí báyìí òun náà ni pé gbogbo nǹkan tó láwọn juwọ́lẹ̀ fún yìí kò lápá níbi tí ti lápá ni al kí la ń pè ní tawhidu al-uluhiyya òní ká mú ọlọ́wọ́ ọba Allah lọ́kan ṣoṣo bil uluhiyya ipò òun nìkan làá máa ṣe ìjọsìn fún àti mú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ ọlọ́wọ́ ọba Allah ipò òun ló dá wa ló ṣe jẹun gẹ́gẹ́ bí gbogbo àwọn ayáta yìí ṣùgbọ́n kù wá mú ọlọ́wọ́ ní ọ̀kan ṣoṣo bí af'alina nahnu al-ibad pẹ̀lú iṣẹ́ ọwọ́ títí wa gangan iṣẹ́ táwa gangan ṣe ìrun tá ń kí àwẹ̀ tá ń gbà áàdì tá ń lọ ìgúnran wa ìjẹ́jẹ́ wa gbogbo everything ká fi fún Allah nìkan ní àwọn iṣẹ́ ìjọsìn tàǹsì a gbọ́dọ̀ pín láàrin Allah àti ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba kan eléyìí ni ibi tí àwọn kèfèrí Mẹ́kà wá àtúntánà yìí ṣe fún wọn tó ṣe pé wà sí ẹ̀lẹ́ lára wọn tàbíbá ń sọ fún wọn ipé ẹgbọ́rọ̀ pé nǹkan ní ìmọ́lẹ́yìn Allah al'uluhiyya iṣẹ́ ìjọsìn yìí ìképe nǹkan ìgúnrọ́ fún nǹkan ìjẹ́jẹ́ fún nǹkan ìgbáralé nǹkan irun kíkí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àtọ́sùnláhù lọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ló fi ń sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ipe inna omkari um idha qila lahum la ilaha illallah ta ma ń sọ la ilaha illallah ipe kò sí nǹkan tó lẹ́tọ̀ọ́ ní gbogbo àwọn nǹkan tẹ́ ń gúnran fún tẹ́ ń jẹ́jẹ fún tẹ́ ń gbára lé tẹ́ ń ké pé nígbàtẹ́lẹ̀ ń bẹ nínú ìnira tó lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn illa Allah àyàfi Allah nìkan yẹ́sẹ̀kìrún ọlọ́ni àwọn kèfèrí mọ́ká tánàbí ṣe wá tuntun ìgbà ẹni gírímọ̀ káyì kọ́ńkọ́ tí yóò wà wọnú ara wọn yóò wọnú àlámọ̀rí wọn wọ̀yàkùnún wọ́n máa ní kí ni àyínà látàríkù àríyá kíná lè ṣàìrì mẹ̀ṣìlóòdù ẹ máa wú akọni wèrè iṣá so in tó ń sọ ní káfí húbà lẹ̀ káfí látúlẹ̀ káfí ọ̀zálẹ̀ káfí gbogbo àwọn tẹ́kàn gúnran fún tán tó ṣe pé bùkátà wá sí di nǹkan tó ń bíyà tààfin rí gbígbé gbà láti gbogbo ọlẹ̀ lè ṣọ́ irin mẹ́ṣinúún kó ṣe wípé akọni wèrè yìí ọ̀rọ̀ rẹ̀ là máa tẹ̀lé eléyìí wọn àgbà lọ́wọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam àfẹnitọ́lọ̀ wọn gbà á àwọn mìndúnlé olíyá àwọn tó mú nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ni máa na abuduhum illa yuqarribuna ila Allahi gulfa wọ́n mọ̀ ọ̀rọ̀ yí ọ dáadáa tó bá yí ọ ní onímọ̀ ṣe wá fi tó ń ṣe yìí gbogbo àwọn táwa ń ké pé àbá ń gúnran fún àbá ń jẹ́jẹ fún ìyàbá gbáralé tá ń ké pé yìí máa na abuduhum máa na abuduhum illa yuqarribuna ila Allahi àwọn àti à ní pọ́blẹ́mù lórí ọ̀rọ̀ pé Allah ló dá wa ló ṣe jẹun fún àgbà ṣùgbọ́n gba nǹkan yìí àwọn náà ń ṣe afẹ́ fi wọ́n súnmọ́ Allah ni à ń képe tá ń képe tẹ́lẹ̀ bá a connect wa Allah bí ẹni tó fẹ́ dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì tó wá wò wípé bó ló ṣe dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì àmọ́ pé ta bá ní ká fi ọ̀rọ̀ àwọn èèyàn lásán wò ó àá ní kí ni connection èèyàn kan ni yóò máa ké pé yóò máa súnmọ́ ní èsúnmọ́ pírẹsidẹ́ǹtì ẹni ẹni ó kọ̀nẹ́kì ẹ̀mọ́ pírẹsidẹ́ǹtì ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ọlọ́run ọba ó fẹ́ ká pè wù dàrẹ́kì ni kùlùdù ọlọ́ awùdù ọ̀rọ̀hman ayyana tẹ̀lé òfọlá asma olùhùsùnà ọba mi sọ fún ọgbẹ́ máa pé ya allah ya rahman ṣùgbọ́n bọ́lọ́ ń korúkọ àlùjọ̀nù kan àbọ̀ ń korúkọ èèyàn kan àbọ̀ ń korúkọ kan nítorí àwọn kò máa tó bẹ́ẹ̀ yẹn kanka lè kó kàǹkà tó bọ́lá wọn bá ti lè fi ẹni yẹn fi ipò àpẹ́lé lọ́dọ̀ rẹ̀ tó kò tó kò qualify ipe kò pe ìyẹn àbí pe nǹkan yẹn kò àwọn ti ń nǹkan yẹn ọlọ́run ọgbó gbàdúrà rẹ̀ ẹni qualify ọlọ́run ọba òun nìkan ló ní pé ká máa képe ká gúnran fún ká jẹ́jẹ́ fún ká gbára lé ká kírun fún ká gbáwẹ̀ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn iṣẹ́ tá ń pè ní ìbáàdà torí àwọn àfáàmọ́ pé ń gbà mí wà ní tawhidul ìbáàdà ìmú ọlọ́wọ́ ba ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ táwa ń ṣe tó ṣe pé a ah, lẹ́tọ̀ọ́ àti ṣe fún ẹlòmíì àyàfi Allah subhanahu wa ta'ala ibi ìgbà òun ni anábíwa muhammad sallallahu alaihi wasallam àtàwọn anábì tán síwájú rẹ̀ ibi tán ti ní problem pẹ̀lú àwọn èèyàn wọn lélẹ̀ kò ń ṣe bí tọ́hídì rùbùbíyà níjọ́lì torí pé tọ́bá wà wọ́n àyàtà kàkálẹ̀ àárí pé anábì gbé e lọ wọ́n ni sọ pé allah ṣùgbọ́n kí bàrẹ̀ tí wọ́n gbà pé allah ní fọlá ni a máa gúnra fún un ní ẹjẹ́jẹ́ fún òun ní ẹgbáralé ìta bá bàbá àti tiwa tẹ́ ń ṣe lélẹ́yìn ìta àdẹ̀ máa ṣe lọ náà nìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ lónìí pé ẹ bá ń ṣe wá àfikún wọn wípé nǹkan bá yóò dá wọn ni ẹran pa bàbá wa lọ́dẹ̀ ni kí wọ́n sọ fún bàbá wa ò máa ṣe ẹ̀sìn tuntun lẹ́gbẹ́dẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n ń sọ nǹkan tó kílẹ̀ nínú Al-Qur'ani tó kílẹ̀ nínú súnà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam káwọn nǹkan tí Muhammad sallallahu alaihi wa ìgbà tó rán lọ sí ìlú Yemen ó ní innaka taqdam ala qawmin min ahli kitab àwọn tó fẹ́ lọ bá àwọn tí ọlọ́mọ bá fún wọn tíra ni o kí gbà tó rán bá fún wọn ní kíra tó rán nábì sí wọn ní kíra nábì yẹn sọ fún wọn ọlọ́run lọ́kọ́ gba áàpù sí kulli ummatin rasula an i'budu-llaha wajtanibu at-taghut gbogbo òṣìṣẹ́ ọlọ́mọba pátápátá la ilaha illallah ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí ó tún gorí oṣù tí ọdún gorí ọdún òun ni àwọn èèyàn ń kúrò níbi la ilaha tí àwọn òṣìṣẹ́ wọn wá ni wọ́n ń rọ́pò rẹ̀ pẹ̀lú mi pé àwọn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n tó ṣe pé Allah nìkan lórí orí tí wọ́n ń gbé fún nǹkan ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala eléyìí àwọn òjíṣẹ́ wọ́n mọ̀ wá wọ́n mọ̀ ṣàtúnṣe àwọn tó jọ níwà sí inú àwọn àbá àtọrọlé fún àwọn ànábí ọlọ́wọ́ bá àwọn náà tún máa pa kéèsì lára èyí tí ànábí wa Muhammad sallallahu alaihi tó sọ fún Mu'adh ipe innaka taqdamu ala qawmin min ahli kitabi àwọn tó fẹ́ lọ bá àwọn tá tún kíra ọ̀rọ̀ ẹmọ́lọ́ọ̀bà lọ́kàn ṣoṣo tí olùhìyẹ́ ti bí níbi ìjẹ́nijú ẹ̀ká máa ṣiṣẹ́ ìjọsìn wa fún bẹ́ẹ̀ ṣe mú lọ́kàn ṣoṣo ìrúbú bí yá ti yìí nípa ẹgbẹ́ ẹgbà fún ló bá inú ṣe dẹ̀mù fún yí òun ló ní ẹ̀mí lọ́wọ́ ẹmú lọ́kàn ṣoṣo náà níbi pé kí gbogbo ṣẹ́ ìjọsìn anilẹ́bù tí wá ti kọjá kánà ń sọ̀rọ̀ tàwíìdì fún wa kò sí ẹni tí lẹ́bù ẹ̀ kọjá ọ̀rọ̀ tàwíìdì torí pé tàwíìdì tá ń sọ yìí tá a bá ń wò ó tá ń wò ó tá ń wò ó ẹni tó ń sọ àtẹni tó ń gbọ́ kan òun ni kéèyàn má gbé nǹkan míì mọ orogún wọ kéèyàn má mú nǹkan míì lórí mọ pẹ̀lú Allah subhanahu wa kan yẹ sẹ́ẹ̀dì míì kí ni ká ṣe tàkíkù tọ̀fẹ́ ìdìgbà fún rẹ̀ tọ́lá àwọn àkọ́ àmọ́ sọ̀rọ̀ lẹ́gbà tí wọ́n pín tọ̀fẹ́ ìsọ́nà mẹ́ta ìkẹta onípẹ̀lú pé ta bá wọnú Muhammad ọlọ́run ọba ó pẹ̀lú àwọn òròyìn kan bẹ́ẹ̀ ló pèrè ní àwọn

tọ́lọ́ bá ń sọ̀rọ̀ ní òun náà ti dàbí ẹ̀dá nìyẹn bóòlù ayé kọ́kọ́ máa ń rí iná kó máa ń rí iná òun náà ti dàbí ẹ̀dá nìyẹn tọ́lọ́ ń gbọ́rọ̀ òun náà ti dàbí ẹ̀dá nìyẹn tó olúwa ló dé gbogbo àwọn ìdánwò bá ti rìn ara ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí gbọ́ wọn á ní kò ń ṣe túmọ̀ rẹ̀ ní kó ń rí iná kò ń ṣe túmọ̀ rẹ̀ ní kó ń gbọ́rọ̀ kò ń ṣe túmọ̀ rẹ̀ ní kó ń sọ̀rọ̀ aráwọ̀ èèyàn bẹ́ẹ̀ nínú àwọn sábẹ́ra ọmọ ìsìláàmù tí wọ́n ti exist táwọn oníṣẹ́ exist sí gan ìtí ò pèrè ẹ̀ mọ́ pé mọ́ fún ní orúkọ mọ́ fún ọlọ́run bá ní orúkọ tí ò fún rẹ̀ ìtọ́lẹ̀ pèrè ní èyí orúkọ yẹn tó fi ròyìn rẹ̀ fi ròyìn ròyìn rẹ̀ bánàbí rẹ̀ náà ṣe fi ròyìn rẹ̀ eléyìí wọ́n ń pè ní tọ̀hínú al-asma ìròyìn ọlọ́run àìrúkọ tó fi rẹwà jùlọ ọlọ́wọ́ bá lójú tọ́jú orúkọ bí àtẹ́mọ́ pé pẹ̀lú àwọn orúkọ ẹ̀ pé láti rán orúkọ ẹ̀ ọ̀nbẹ́nu Al-Qur'an ọ̀nbẹ́nu authentic sunnah ẹ pé pẹ̀lú àwọn orúkọ ẹ̀ àwọn tó ṣe yí pé wọ́n ṣe ìhádùn tí wọ́n mú orúkọ ọlọ́wọ́ bá tẹ́yìn ní síbó ṣe àbá ń takò ẹ̀kú wọlé sọ́lé eléyìí náà jẹ́ nǹkan tó pàtàkì tẹ̀ kí amójútó gẹ́gẹ́ bí a ti padà máa ṣàlàyé fún wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكف الله سبحانه وتعالى أطر والصلاة ونبوة محمد صلى الله عليه وسلم tàbá sọ yìí pé gbogbo wa la níbi tàwíìdì gbogbo gbà ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tàwíìdì ti clear sí wa kọ́ sọ à níbi ẹ̀mẹ́ ṣe wá sí ibi fún wa àwọn mi àmà sọ àbá àṣekò sí wá sí mi ọ̀rọ̀ tàwíìdì tàwíìdì gbogbo gbà olórí wá sí gẹ́gẹ́ ní àtàwíìdì ẹni tí tàwíìdì bá yé yóò ṣe gba àmà sí tàkíkù tàwíìdì kí la ń pè tàkíkù tàwíìdì ó ní mú ọlọ́pọ̀lọpọ̀ ṣoṣo ta ṣàlàyé fún wa yóò mú gbogbo gbòòrò ìgbà wọlé àkọ́kọ́ yẹn ti mú ìmú ọlọ́ọba wọ́n kan ṣoṣo bí ògbóngbóró òun náà ní bàtà bá òkú ẹni yìí láyà kí máa yù bọ́ tó ń òun náà ní sáńpé ní àṣírkù akbar ẹ̀ẹ̀ni rẹ̀ ní ẹkọ́ máa ṣe àṣírkù akbar ẹ̀ẹ̀ni ní kó máa ṣe ìpìlẹ̀ nìyẹn ilé ìgbẹ́gbẹ́ ní gbogbo yíta ń pariwo látẹ̀ẹ̀kan torí pé ẹni bá fi lè ṣe ń tààmà sí àṣírkù akbar irú èèyàn bẹ́ẹ̀ yóò rà sínú mẹ́ni kò tún tó ń kó ṣe níṣẹ́ dáadáa ó ń ṣàánú àwọn ọmọ òrukàn yìí ó máa ń ṣàánú àwọn obìnrin opó ni àwọn táríkà ó máa ń fún wọn lóúnjẹ àmọ́ ló kọ́ ibi táwọn yẹn máa gbé lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn wo ẹrú rẹ̀ àrí wípé ń pè ní ìwọ orogún pẹ̀lú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ṣe gbogbo ẹ̀ ọkọ̀ bí mi ìlà màá gbogbo ń tẹ́ ṣe níṣẹ́ dáadáa ọlọ́run gbogbo ẹ̀ àgbàdàn òwúlò bí ìgbà tí yẹn kọ́ lé ní méjì yẹn kọ́ tí ò sí foundation ṣàwọn pé ilé yẹn tí ó ṣẹlẹ̀ tí ó crumble ni ilé pẹ̀lú ní foundation rẹ̀ ò dá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ń ṣòtẹ́wà ìtọ́rẹ àánú ó ń ṣe dáadáa fáwọn èèyàn ó ń ṣe lẹ́yìn ó ń ṣe lẹ́yìn tí ó gbọ́n tó ṣe ilé ní ó ti ṣe nǹkan tó ṣe pé ìdọ́ọ̀bù tọ̀fídẹ́mì àpù ní tí ó wó tàfí ìyẹn ó ti ṣe tó jẹ́ pé agbọ́dọ̀ jìnnà báwọn nǹkan yẹn àwa lè mọ̀ bó o láṣẹ lè jìnà sí nǹkan àti ká máa attend the lecture ẹ̀rọ ní kò ní tẹ́ẹ̀nù fún bá lọ́wọ́ àti ọwọ́ àbá àpópọ̀ nǹkan yẹn kọ́wọ́n já ṣàmù ọlọ́gbẹ̀mẹ̀ tó sìn kò ní tẹ́ẹ̀nù fún ṣùgbọ́n yóò gbọ́ orin yóò gbọ́ gbogbo àwọn nǹkan tí ó ṣe gbogbo àwọn pàǹtí ìjọ wọn gbogbo àsìkò rẹ̀ ọlọ́ọ̀bá ní ìlàlá àdáyẹ́kúrú ẹ̀yìnṣọ́rọ̀kábí wọ̀nyẹ́kúrú máa tún náà bá àdìkàlì máa ń yẹ́ṣà ọlọ́ọ̀bá ní oníṣà foríjì fún kéèyàn wá orogún pẹ̀lú ohun ọlọ́ọ̀bá that is ashirkul akbar wọ̀nyẹ́kúrú máa tún náà bá àdìkàlì máa tó bá ń bẹ́rù èròǹgbà kò ọlọ́ọ̀bá láti ṣàforíjì fún ó lè ṣàforíjì kódà kó àforíjì kó mọ́ tọrọ àforíjì mo jẹ́ pé àfá tó ń ṣe wá àti onílé yẹn kẹ́ tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo ni ah ilé ni wàá rá sí àfá tó bá sọ bẹ́ẹ̀ kò ṣe kí ni kò gbọ́ ẹ̀sìn yé ni yóò sọ fún pé kí tó ń ṣe ìyá bẹ̀rù náà fún ẹ o ṣọ́ra fún iná ọlọ́wọ́ ọba pẹ̀lú ilé tó ń ṣe èyí oṣù mọ́kún ní ah, ẹ máa kú ẹ máa rá sínú mẹ́yìn àfá tó ní àgbọ̀yẹ̀sùn yìí sọ bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́ bá ní wọ̀nyẹ́ ti mẹ́ẹ̀dún náà bẹ́ẹ̀ mẹ́yìn ẹ̀ṣọ́ iṣẹ́ ọba pé ọlọ́run bá lè ṣàforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣàforíjì fún kò sí garanti kò sí garanti fún yẹn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ nínú àwọn àwọn àtúntò kà sí eléyìí anabi anabi ifa alayisalaatu salaam ọlọ́run bá ń sọ fún ipò ọlọ́run sọ ipò sọ fún àwọn èèyàn rẹ̀ ìpè ìnáwó man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa gbogbo ẹni tí ó bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá fọkàn tí haram allahu aljanna ọmọ àwọn ọhún náírà ọmọ àdìdọ́lì ní ansọ́ ìwé rẹ̀ bẹ́ẹ̀ àti bọ̀tán rẹ̀ ànáàrì ní iná ni ọmọ àdìdọ́lì ní ansọ́ àwọn tó ṣàbòsí fúnra wọn pẹ̀lú pé wọ́n wá orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba iṣẹ́ takíkù tọ̀hí ẹni ká sọ pé mú tàfíìdì tó gbòǹgbòrò àkọ́kọ́ ni pé ní tí ó wò tàfíìdì rẹ̀ ọgbọ̀rọ̀ kọ́kọ́ jìnà sí iná tó yẹ pé ìmú tó kí ìtọ́rẹ àánú tó ṣe àwẹ̀ tó gbà áàdì tó lọ gbogbo òfin ní dòfo bẹ́ẹ̀ni kejì òun náà ní pé ẹni yẹn ó gbọ́dọ̀ máa jìnà sí èyí tí yùnáàfi kàmáà tàfíìdì èyí tó ń àgbáàjì ìtò jẹ́ ìtò jẹ́ kíta òhìdì wa kó pé ṣùgbọ́n nǹkan yẹn jọ rìn gbogbo ọ̀rọ̀ jìnnà sí nǹkan tí ó máa tako nǹkan yẹn lára rẹ̀ ní àṣekù àgbà ẹ̀bọ kéékèèké táwọn apáṣe máa ń pè é táwọn àbó máa ṣàlàyé fún wa so ẹni tó ṣe yí pé ó ń ṣe àwọn ẹbọ kéékèèké irú èèyàn bẹ́ẹ̀ ẹbọ kéékèèké tá à ń sọ kò ṣe ní ká pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ṣe ká gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run là ń sọ ẹbọ kéékèèké bí kí ẹ sọ wípé masha Allah wa shi'ta ìtọ́lọ̀ ń fẹ́ tí wọ́n náà fẹ́ nígbà tí wọ́n fi ẹni àtọ́lọ́wọ́ bá fi ń kó kan ìwà àwọn nǹkan ìwọ̀n àpè ní àwọn ẹbọ tó ṣe pé ẹni masha Allah wa shi'ta ìntí ọlọ́run fẹ́ àti tó ń bẹ nírùngbọ̀ ọlọ́run bá tó ẹ yóò ní masha allah ní tó ń bẹ ní èròǹgbà ọlọ́run bá tó ń bẹ̀ ṣù lẹ́yìn náà ó ń bẹ ní èròǹgbà ti jẹ pé kó wa má tàṣà àwọn ìlànà ìyàṣà allah rabbul alamin ẹ̀yin ò lè gbèrò pé bá ṣe nǹkan àti tí nǹkan bá ń bẹ ní ìbámu pẹ̀lú èròǹgbà ọlọ́run bá lóko lápẹjúwe amílẹ́nu pàtó akíjúmọ̀ ọba ìpè yóò ṣẹlẹ̀ tó lè ṣẹlẹ̀ ó bẹ́ẹ̀ ní èròǹgbà ọlọ́run ọba lójó kó ṣẹlẹ̀ ni so èròǹgbà títí wa yóò máa ṣẹlẹ̀ lẹ́yìn èròǹgbà ọlọ́mọba subhanahu wa ta'ala ni ṣerú àwọn nǹkan báyìí táwọn àpá wa máa ń ṣàlàyé fún wa tó yẹ ká jókòó sọ́dà tá a borí bọ́ ìṣàlá níbi àwọn ìyá tó bá dúdú gbèndé àkìyàmà so bákan náà àwọn nǹkan tó jẹ́ àwọn alkabayi àwọn kabayi ẹ̀ṣẹ̀ kí la ń pín kaba ìdí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti bá a bá ṣe ọlọ́run bá ló wojú wa sínú náà àwọn ẹ̀ṣẹ̀ tó ti bá a bá ṣe ọlọ́run bá ní fẹ́ ṣe wá lẹ́gba ọlọ́run bá láàánú àwọn tó bá ń ṣe lé ní àwọn afá ń pè ní kaba ìdí ẹ̀ṣẹ̀ ọlọ́run bá ní ìfẹ̀ṣẹ̀ ìbú kaba híra mẹ́tún àwọn àrùn nùkẹ́kùnrin àǹkùn sẹ́yìn àdínkùn fọnùkìlùkùn mùsùlùmí kẹrìmà tí wọ́n jìnà sí àwọn kaba ìdí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ bá ṣe àwọn ọlọ́run bó aṣèkùn ní àpàrẹ fún yín àwọn àdékẹ́ wẹ̀yẹ alákùnrin so àwọn kàbá yìí lẹ́sẹ̀ ilé nǹkan tó níbi káwọn afá ṣàlàyé fún wa ni so gbogbo eléyìí tọ́ka sípà gbọ́rọ̀ ìkòkó ká máa gbọ́ wá sí torí pé ayé bá wá yìí ní ẹlòmí ó kàn wáyé yóò lu ayé rẹ̀ ní òkúlò yóò kúrò bẹ́ẹ̀ yóò lè lọ rá sínú náà torí kó ṣe àwọn ṣírkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bákan náà àdídà ó gbọ́rọ̀ kú ó gbọ́rọ̀ mórí bọ́m̀bì àwọn bídíà ẹlòmí ìfẹ́ sí lọ́wọ́ láyé tó dáa

nílà pé kálukú ayé sọ fún kó sinú pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọba ó rà ní muhammad allah sallam tí wa nítorí ká lè máa tẹ̀lé kó lè ṣàlàyé fún wa wà zanna ilé ka zikro ìtumọ̀ ìyìnà lè náà fi máa nù sílẹ̀ ilé yìí ọlọ́run bá ní azikru ìyẹn alukur'an asọ́kalẹ̀ fún rẹ̀ muhammad nítorí kí ni ìtumọ̀ ìyìnà lè náà fi máa nù sílẹ̀ ilé yìí wọ́n rà aṣọ nítorí ló lè bá ṣàlàyé fún àwọn èèyàn ìtì ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa lórí jẹ́ pé súnà nígbà muhammad sallallahu alaihi tá a bá ti tẹ̀lé súnà àáṣe fídíà afẹ́sìn náà àwa fún yín pẹ̀lú àlàyé àlẹ́bìsọ̀lọ́ à ń fún yín pẹ̀lú ọpọlọ tiwa ìdí sọ ìtọ́nù kó sọ fún mi òun kò fi ń sin náà nítorí ọkọ fún ọ ló fi ń sin náà gbogbo ó máa takora wọn àwọn ọmọ àwọn mùsùlùmí ó kò lágbàáyé ọ̀rọ̀ owó tiẹ̀ wáyé ọ̀pọ̀ ọ̀rọ̀ ó ṣe níra wa torí pé èmi ò àti dúró ti ń tí àmẹ́bí ṣe lálàyé ìwọ náà rẹ́dí eléyìí wọn náà bá ti wọn ṣe eléyìí ní wọn náà náà bàbá ti tiwa náà agbọ̀rọ̀ tẹ̀lé súnà nàbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam so ẹni bẹ́ẹ̀ àkọ́kọ́ tọ̀sí àwọn nǹkan tó jẹ́ bíbí àgbọ̀rọ̀ jìnà sí bó ṣe gbọ̀rọ̀ jìnà sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ kàbáyé so àwọn iṣẹ́ tó jẹ́ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké ìyẹn gẹ́gẹ́ bí jọmọ ènìyàn ìyẹn ó máa máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí jọmọ ènìyàn ṣùgbọ́n wọn ní ṣe ṣáàjì náà àwọn àtàpẹ̀lẹ́ṣẹ̀ kéékèèké yẹn náà wọ́n sì ń strive láti jù bẹ́ẹ̀ lọ láti lè ṣẹ́kí láti lè kọjá ọmọ yẹn tó olóògbẹ́ta ayíká wá ìsìn ayé káwá fún lọ́wọ́ ní kùn ṣáyé káwá ṣeré wọ́n máa tọ́lá tó jí náà lè sa ilé àbí àwùjọ ọlọ́run yé ní àtàlùjọ̀nù dáwọn fún kankan yóò bá ṣe fún ìbáàdàn wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́ allah subhanahu wa ta'ala kí ó kàwà fún àwọn ẹrú rẹ̀ tó ṣe rí pé wọ́n ṣe pàkíkù tawhid kọlọ́ọ̀bà kó fi ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wá nílẹ̀ kó ṣe wá ní ọmọ aljanna وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته